الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل آمين فاطر السماوات والأرض آمين أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين اللهم إنا نعوذ بك من البرص آمين والجنون آمين والجذام آمين ومن سيء الأسقام آمين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأتقان اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأتقان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أيها الأخوة أجابي أورتي أم بابه بدو إلى كيفا نعم بدو tá a كالي ń أمي توي nínú àwọn ètò a specialize ẹ̀ fún ìṣẹ̀lẹ̀ tá a wà nínú ẹ̀ hmm. èyí náà ni àjàkálẹ̀ àrùn tí ń jà rìnrìn káàkiri ni o hmm. náà ni wípé nínú àwọn foundation Islam min usulil Islam as wa taa li ulil amr ah. wọ́n nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn Islam o náà ni ká gbọ́ ká sì gbà hmm. fáwọn aláṣẹ wa kí ni mo pè ká gbọ́ ká sì gbà fáwọn aláṣẹ wa àwọn kan bẹ wọ́n ń gbọ́ ní tiwọn Hmm. wọn ò ní gbà eh, torí bí kìí so di ọgbọ́ gbogbo òkèdè táwọn aláṣẹ bá ti ọ ń gbọ́ ṣùgbọ́n kọ́ gbà ń tiẹ̀ òní hmm. ká gbọ́ ká gbà fáwọn aláṣẹ wa irú aláṣẹ tá a ká ní hmm. kódà kọjá sí pé ẹni tí ó wà lọ́jẹ́ aláṣẹ lé wa lórí tó bá sì lè ọ̀gá lé wa lórí ní ká gbọ́ ká sí kíni tọ́lọ̀ ń pa wá láti inú ìsìlámù nìyàn wọ́n wá ní gbà ó ní àyàfi tó bá jẹ́ sí pé wọ́n bá ní ká lọ sẹ́lọ́wọ̀n ọba tí aláṣẹ bá ní ká ṣe lọ́wọ́n ọba ajẹ́ sí pé àṣẹ rẹ̀ kò láṣẹ tó ọba àwọn aláṣẹ hmm. tí ṣe Allahu subhanahu wa ta'ala a wà rí pé àṣẹ méjì sí kírùn ọpàdé ìrìndọ́dẹ yìí tó kéré láàfin sílẹ̀ a wà fi àṣẹ aláṣẹ èèyàn sílẹ̀ a wà mú àṣẹ aláṣẹ ń tọ́ dá ènìyàn ah, ìgbà ẹnìkan hmm. tí wọ́n bá ní ká ṣe lọ́wọ́n ọba nìkan láàrin sí tí wọ́n bá ní ká ṣe nǹkan kan tó yẹ sí pé kìí ṣẹ̀ṣẹ̀ hmm. tó yẹ sí pé ó ní àwa lára ọ̀ràn yẹn ní ká tẹ̀lé wọn bí islam ti kínú bó ṣe wà nù ọlọ́run bá jẹ́ ìsinmi sọ́tún ní sáyà 59 ọlọ́run bá sọ pé yá ayyuhal ladina amanu atiyu allaha wa atiyu ar-rasula wa ulil amri minkum yá ayyuhal ladina amanu atiyu allaha wa atiyu ar-rasula wa ulil amri ọlọ́run ni mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo ó yíw Ah, ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ẹ tún tẹ̀lé àṣẹ òjíṣẹ́ tí mo rán sí eh, orí ànábì wa kọ́ ni àṣẹ ti parí sallallahu alaihi wasallam àìtùmọ̀ eh, láwọn aláṣẹ lẹ́yìn ànábì padà hmm. táyé ò fi parẹ́ hmm. eh, ẹmọ láwọn aláṣẹ àwọn aláṣẹ tí wọ́n ń bọ̀ lẹ́yìn yìí náà tí wọ́n bá ti pàṣẹ ẹsì gíní ẹ tẹ̀lé wa uli al-amri minkum wa uli al-amri minkum tí wọ́n bá pa wá láti pé ká fi nǹkan tó jẹ́ mọ̀báà tí wọ́n mọ̀báà ní pé ta lẹ́tọ̀ àti ṣe ṣùgbọ́n tá a bá ṣe àdẹ́sẹ̀ hmm. ọ̀rọ̀ yẹn ni ká tẹ̀lé wọn bẹ̀ hmm. ẹlòmí ọ̀gbọ́n Yorùbá yẹn yẹ fún example afa hmm. Ridwan olójókòó tí mi ó ti fẹ́yàwó kan ọwọ́ afẹ́ fẹ́yàwó kejì ram ọfẹ́ fẹ́yàwó kejì mọ̀báà ní àbí kìí sọ̀rọ̀ yẹn gọ́ọ̀mẹ̀ntì tó bá dán owó sí kí ni ọ̀dàn tán tí ọlọ́run pọ́ láti wà ó lè lámùrí mi. wà ó lè lámùrí mi. ṣé tó bá fẹ́yàwó méjì sọ dẹ́sẹ̀ ẹ̀hẹ́n sọ mọ̀ pé tó tún dé lẹ́bù yẹn hmm. tí ìjọba bá pa wọ́n láti pé ká ṣe nǹkan kan tí kò bá ti jẹ́ sípa àfi sẹ́lọ́wọ̀n ọba ni hmm. káyà tẹ̀lé wọn. Hmm. lápòjúwe ní ìsìn aago méjì lọ monday bíi sẹ́tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí seven o'clock ni ìjọba wa ní njọ monday tí ń bọ̀ yìí torí pé ẹ ti sùn lé fún coronavirus fọ́sẹ̀ méjì Eh, láti ọ̀sẹ̀ tí ń bọ̀ tẹ́ bá ti wọlé iṣẹ́ báyìí ó sí stáàtì lẹ́gbọ́dọ̀ mm-hmm. máa débi iṣẹ́ mm-hmm. tó ọdọ̀ ọ̀rọ̀ yẹn kan kó débẹ̀ bí ọ̀dọ̀ ọ̀rọ̀ yẹn mm-hmm. torí pé kó débẹ̀ sí stáàtì ọ̀sẹ̀ lọ́n ó lè ní ọlá ṣùgbọ́n gbọ́dọ̀ tẹ̀ láti wọn sallallahu alaihi wasallam. Ìpìlẹ̀ Islam la ń sọ fún àníyàn. Tẹ́ bá rí Mùsùlùmí tí bá ń sin nǹkan mìíràn yàtọ̀ sí ń dáhùn wí ìyẹ́lọ́mọ̀ pé ó ń ṣe tí ẹni Kìí ṣe tí Islam mú wá nù ní. Nínú Sahih Bukhari Muslim, أنس بن مالك رضي الله عنه أربع حديث كبير عن النبي عليه الصلاة والسلام وتطيع اسمعوا وأطيعوا اسمعوا وأطيعوا وإن استعمل عليكم عبد حبشي وإن استعمل عليكم عبد حبشي كأن رأسه زبيبة كأن رأسه زبيبة أنا بن اسمع وأطيعوا أكبا التاليو اسمعوا وأطيعوا أما أكبا اسمعوا وأطيعوا يا الله لا تلوري tó bá ti lè pàṣẹ fún pé báyìí ni o báyìí ni o ẹ gbọ́dọ̀ tẹ̀lé aláìkùn àbọ̀jọ́ àbàṣì kódà kò jẹ́ sí pé ẹni tí wọ́n fi sọ̀gá lẹ́yìn lórí ẹni tó jẹ́ bí ẹrú ilé ìlọ́gà yìí wọ́n fi ṣe tí àmàlú gọ́ọ̀mẹ̀ntì fún ọ ìwọ sì ń tíjà rẹ̀ nígbà tó wà ní skul hmm. àbí tí àmàlú gọ́ọ̀mẹ̀ntì ìwọ sì ń tíjà rẹ̀ nígbà tó wà ní skul hmm. kí ló ṣe pẹ̀lú ẹ̀ ọ wá pàṣẹ pé bàbà kí ló ṣe ọgbà ni ó nígbà tẹ́ wà ní skul tẹ́ lọ́wọ́ eléyìí ní máa gba òjò hmm. nígbà tó dọjọ́ iwájú òun ló jẹ president lè wá lórí padà ọwá hmm. pàṣẹ wá nínú ah, eléyìí tó yẹ pé mo gbé fanafana hmm. yàmàyàmà ẹ̀ mo gbé yàmàyàmà ìtílé ah. ní ọmọ pàmílá ṣe àbúdún àbàṣe yìí òdé ní ó kò gbọ́dọ̀ wo ibi tí ọ̀gá rẹ̀ ti bẹ̀rẹ̀ mọ́ tó bá ti lè dọ̀gá ó ti kínú ó ti dọ̀gá ẹgbẹ́ rẹ̀ lọ́rẹ̀ mi náà Ah, eh, bàbá rẹ̀ is my friend ah, ah. kò sí tó kàn sẹ̀rí à ń pẹ̀lẹ́ wọn tó bá ti lè jọ gá isma'u wa ati'u foundation islam kan nù hmm. ló fi jẹ́ sí pé gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbọ́ wa gbogbo nǹkan táwọn aláṣẹ bá pa wá láṣẹ rẹ̀ tí kò bá ti jẹ́ sí pé a fi ṣẹ lọ́wọ́ ọba káyà tẹ̀lé wọn ni hmm. eh, kásì kíni kátẹ̀lé wọn ni nínú àwọn ìpìlẹ̀ islam onáà nù ni so nípa báyìí nínú àwọn kókó mìíràn tá a tún gbéyẹ̀wò láàrin yìí òun náà ni ibùsọ̀ ẹlẹ́kẹ̀je ibùsọ̀ ẹlẹ́kẹ̀je masailu mustajidda bisababi hadha alwaba masailu mustajidda bisababi hadha alwaba àwọn ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ríà àwọn àdájọ́ fíkíù ẹ̀sìn tí ìṣẹ̀lẹ̀ yìí kó wá tó kó wọlé wá bá wa hmm. tó wá ń dá họ́wù họ́wù kalẹ̀ láàrin àwọn ènìyàn pé olúwo láàdá àwọn lásìbà ẹ̀yìn bò láyà sí gbóòlé lẹ́yìn إقامة الجماعات في المساجد وكذلك الجمعة وكذلك الجمعة هنا أنا كيكو تي وقف معي في أما كي جماعة نو مثلا شو أسي ما كي جمعة نو كيني نو مثلا eléyìí ìpìlẹ̀ kan hmm. tá a fẹ́ ká gbọ́ yìí nínú àwọn ìpìlẹ̀ tó ṣẹlẹ̀ àìsàn iná ló kó lè wá hmm. ẹlòmí tó ti lo bí 70 years old èmi ò tí ìgbé ọmọ 70 years ṣùgbọ́n a rí nínú àwọn tó ti wáyé tí yà sọ pé àwọn òrìrú eléyìí rí hmm. káwá pé a ti mọ́ rárá sí ah, ah. Eh, ah, kírun jàmá ń bẹ̀ eh, àtàsùnbà àti zuhur àti asir àti magrib àti ìṣá tó ìmá jùmọ́ àwọn àrí kankan kí má ayé fẹ́ parẹ́ nìyàn o eh, ẹ sọ fún pípọ́ panu ẹ̀mọ́ àìrú eléyìí rí ẹ̀rù la fi ń dába ọlọ́run ìṣẹ̀lẹ̀ yìí ẹlọ́mọ̀ pé foundation rẹ̀ wà nù sẹ̀ríà anábì alẹ́ sọ́rọ̀ àti wọ̀sẹ̀lá wọn láyé ó ní aláìsàn ọ̀gbọ́dọ̀ wọlé lọ́tọ̀ alálàáfíà hmm. ta lọ́tọ̀ ìgalẹ̀ aláìsàn ọ̀gbọ́dọ̀ wọlé lọ́tọ̀ alálàáfíà eh, eléyìí ní foundation tí a sọ pé ẹ má wà kí jàmá hmm. ẹ sì má wà kí jùmọ̀ kí wá sí mùsùlùmí nìkan ní focus gbogbo àkójọ ní abáyìn hmm anábìdẹ̀ ti sọ kalẹ̀ fún alẹ́lẹ́jọ́ sọ wípé sí gbogbo ẹni tó wá wá mọ́sálásí ni coronavirus ń bẹ lára wọn tẹ́ẹ̀fù ajáká kí jama àádá ọlọ́run yìí pé síwọ̀ lè sòpin aláàrin jama tó bá wọ́n mọ́sálásí rẹ pé coronavirus ń bẹ lára eléyìí o coronavirus sí lára eléyìí àmọ̀kọ́ sọ pé àà ah, ńlá àlàlà ọ̀mọ̀ náà bẹ́ẹ̀ tọ́bọ̀ wá rí bá ń ní

Eh, ah, eh, ẹ̀rọ ọmọ àbọ̀ hmm. eh, èyí tí wá ti ń ṣe wá ní èyí méjì ànábì ní ẹ̀fí ilẹ̀ ìlà èyí tá àdá òtútù náà nínú ilé wa hmm. ọmọbi tí ìyàwó rẹ̀ wà ọmọbi tó lọ ọmọbi tó ti dé ọmọbi tó ti wà ọkàn rẹ̀ ọba ìsọba kírun lẹ́gbẹ̀ẹ́ ọmọ rẹ̀ àbí tẹ́ ìyàwó rẹ̀ kírun lẹ́yìn rẹ̀ hmm. ànábì ní dá àmà yàríbùk ìlà àmà là yàríbùk lẹ́yìn wá gbà náà tàbá tún wòye sí dáadáa rí pé ìrun kìí gan inú masára sí ní jàmá àtàní tàtàjù ilà sùfúf ilà ìsìwà sùfúf ó nílò pé ká fún pé ìstáwù wà tẹ́jìlù ẹfẹ̀gbẹ̀kẹ́gbẹ̀ ẹ̀nà mọ̀ pé tí wáyà tó sáwọn ẹlẹ́sìn mìíràn tí kálukú jókòó gàbàdá ayá lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ní Islam ọ fara kanra kó lè ó tún sálámà ọgbẹ́nu tẹ́yẹ̀ ẹ̀dọ́ ẹnìkejì rẹ báyìí tí ẹ ti kòrò ń bẹ lára iná lọ́gbọ̀n ní. béèyàn bá tẹ̀fẹ̀ wúkọ́ lórí irun òlé torí ẹ̀ lọ wúkọ́ ń ta inú òun náà ló ti wà wúkọ́ ọbẹ̀ sí lórí irun náà ló ti sún àwọn mọ́sálásí kan wá wà síbẹ̀ bí wọn ò tiẹ̀ ní fáwọn rárá tí wọ́n bá tilẹ̀kùn báyìí tí wọ́n bá wọlé mọ́sálásí báyìí gbogbo yìí ti ní ọgbó bẹ̀ bẹ́ẹ̀ni kan bá sí ń bẹ́ẹ̀ni tó bẹ́ kòrónà ń a máa pàdé mọ́sálásí pẹ̀lú àwọn situation yìí hmm. bẹ́ẹ̀ náà sì ní ilé àlùwàlá náà hmm. tún wá sọ̀rọ̀ toilet hmm. toilet pé public ni kò bí o sì onílàákàyè tó bá lẹ́sìn dáadáa tó sì máa àfojúsùn sẹ̀rẹ́ Islam yọ́ mọ̀ yìí pé òun gangan ni ẹni tó yẹ kọ́kọ́dọ̀ kọ́kọ́ tẹ̀lé àṣẹ tíjọba bàbá pa torí pé ibẹ̀ gan ni àlàáfíà wà wà ẹ̀rùn bọ́ mi arákùnrin náà àwọn ìjọba ọ̀sọ́ bí ẹ mọ́kí jama wọ́n ni ẹ mọ́kí masalasi ni èmi àti àwọ̀ mi ń kí jama jọ wá nílé èmi bẹ́ẹ̀ náà ni ẹni tí ó sì níyàwó náà Ah, yóò rí yàn tí wọ́n bá rí yàn tó bá kírun ẹni wọ́tọ́ ọdá kí náà ọgbàlára jama torí pé al'amalu wais bin niyyah àníyàn rẹ̀ nípa ọ̀fẹ́ kí jama ṣùgbọ́n kan lọ́fà tí ò fi rí jama kí hmm. wọ́tọ́ bá máa ń kí jama nínú masalasi tẹ́lẹ̀ constantly tí wọ́n ní ká máa wà kírun wọn nínú masalasi tí wọ́n tẹ́ ń dánú kínú ilé rẹ̀ ọlọ́run fọ́n ládàá kún kí jama náà ni torí pé àdísì ti fẹsẹ̀ rẹ̀ lẹ̀fà bẹ́yàn bá jẹ́ ń tọ́lá láàfíà tí wọ́n máa ń gbà àwẹ̀ monday àtàlàmísì lọ́wọ́ ayá wáyá ọ̀sàwàmù

ọmọ tó ń ṣe jẹ̀mọ́ lọ hmm. ara wọn mí ìtọ́ ẹgbẹ́ ní wọ́n ká mọ́kí máa sí ní ẹ̀dẹ́ àdásábẹ́ igi àwọn akọ àwọn èèyàn láti tàwọn èèyàn máa kí jẹ̀mọ́ mi hmm. nínú ọjà àwọn ètò ń ṣe jẹ̀mọ́ mi gẹ́lẹ́ ọjọ́ wa lójú púpọ̀ múlẹ̀ hmm. wà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba múlẹ̀ wà pẹ̀lú ọ̀rọ̀ anẹ́gbọ̀n àwọn aláṣẹ pa wá láṣẹ bí ká má fọwọ́ ara wa fàkọ́rùn ìwọ̀lọ́run wá parọ́ ń tiẹ̀ ah, ah. ànábì ní sáfá láìsàn gẹ́gẹ́ bó ti ń sá ah, fún kìnìún ìwọ̀lọ́run sá ń dáràn sí wa lọ́rùn mm. wọ́n lọ fẹ́ dáràn sáwọn aláṣẹ lọ́rùn mm. torí pé orí rẹ̀ ò pè tó nǹkan torí pé làkàyò sí fún ọ ah. ọ̀dánù Qur'an ọ̀dánù súnà òòsùn dá lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì ah, ah, bí èèyàn bá ti ẹ̀dá lọ́dọ̀ Ọlọ́run mm. tó tún dá lọ́dọ̀ ànábì tí ọ̀bá dá lọ́dọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì ọ̀rọ̀ ẹ̀ mọ̀sẹ̀ tàbọ̀ dá lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì kọ̀wá dá lọ́dọ̀ Ọlọ́run kọ̀wá dá lọ́dọ̀ ànábì ọ̀rọ̀ rẹ̀ náà ọ̀sán díẹ̀ ẹ̀ eh, ṣùgbọ́n burú ṣùgbọ́n bá wá ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ló ti bàjẹ́ tán yàrá náà ìpòwàdá ohun ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó wà nínú sábàbí àìsàn yìí tó kó wá hmm. àwọn izu ẹ̀sìn hmm. tó mú wá hmm. òun náà ni masala tó azan ìrun pípè àwọn èèyàn wá pín sí méjì ń bèèrè nù àwọn kan ń gbà tí wọ́n ní ká ti wọ́n ti masalasi pa pátápátá wọn ò pèrún bẹ̀ rárá wọn ò tiẹ̀ di bẹ̀ rárá masalasi wa di bi stọ̀ mm-hmm. tí a ti pa yányá mm-hmm. àwọn àjọba òpè àmọ́ pèrún mm-hmm. kọ́lọ̀kọ́ bá àsán lẹ́sàn rẹ̀ àwọn àjọba ọ̀sọ́ pé ẹ̀ gbọ́dọ̀ pèrún ṣẹ̀rí àná òsì pàmì tí wa pé ká má pèrún ìjọ ẹlẹ́ẹ̀kejì náà làwọn tó ń pèrún mọ́sálásí hmm. wọ́n wá ń pèrún kọ̀ọ̀kan lákòókò rẹ̀ wọ́n ń pèrún hmm. kọ̀ọ̀kan lákòókò ṣùgbọ́n ní bí wọ́n ṣe ń pè hmm. ẹ̀yìn láti rí ara síbi kókó mìíràn pé báwo ni ìrun kíkì ó sì máa jẹ́ nírú àkókò tàwa yìí ṣé nọ́mbà bá ti ń pè náà ni àbí nǹkan kan yípadà ń bẹ ìdáhùn ni pé àwọn fíkì sọ pé yóò yípadà díẹ̀ o torí pé Islam kò sí tó gbé wá tó ní àbádàjọ ọ̀nà ṣẹ̀rẹ̀ Islam fọ́lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mẹ́rin ní ìsìn wọ́n mọ̀ pé àkùnmá bá ti ṣe gbogbo ń tẹ́ ìwé tó ṣẹlẹ̀ yìí irú ẹ̀ ti ṣẹlẹ̀ lọ́yà lọ́gbà ìyẹn ni pé ta àti hayya ala al-falah méjìláwì instead tàà fi wí ní wọ́n ní tàà bá ti débi ashhadu anna muhammad rasulullah hmm. wọ́n láti dé bus stop kanu hmm. a wà gòkè lọ sí bí nǹkan mi sísẹ̀rí hmm. à ní káwùsì tàbá wá wí tán àátùn wá padà sí ti ń bẹ lẹ́yìn háyà alásọ̀láta àti háyà alásọ̀láta ti háyà alásọ̀láta àti háyà alásọ̀láta àkọ́kọ́ ti ẹ̀jáde kó ní di àzánù náà àwa pèsè ti ọ̀rọ̀ tá a fẹ́ fẹ́ síbẹ̀ kí lọ́rọ̀ náà sọ́lù fi rihalikum ẹ̀mẹ́rin ni ó wí ẹ̀mẹ́rin tàbí sọ́lù fi buyutikum ìkánu méjèèjì láàmù hmm. a lè mú sọ́lù fi rihalikum hmm a sì lè pé sọ́lù fèèbò bó tilẹ̀ jẹ́ sí pé ara wọn ní mímọ̀ tí wọ́n sùpin aláàrin méjèèjì hmm. wọ́n tó bá jẹ́ sí pé lórin àjò láwà ká máa pé sọ́lù fèrè àlékún hmm. ká ní pé lórin àjò láwà tíṣẹ̀lẹ̀ tíṣẹ̀lẹ̀ kálukó dòdò ti ẹrù ẹ̀rin hmm. ẹ kí wọn níbi ẹrù yín ṣùgbọ́n ilé wa gbogbo wà ní ìsìn tàbá wà ní gbòòrò táàsì nínú ìrìn àjò wọn ni ká máa sọ pé sọ́lú fèèbò ilé yìí ló fi jẹ́ tí wọ́n bá ń pè rún lọ tó bá ti débi ashadu anna muhammad rasulullah ní tí ó tẹ̀lé ni pé sọ́lú fi buyutikum ó tún ní bá tún ṣe wì yẹn tún lè pè a parẹ́ lẹ́ẹ̀mẹ́rin torí pé ní tàbí fi rọ́pò fún o náà ni hayya ala salat lẹ́mìjì àti hayya ala falah lẹ́mìjì tọ́ tí a bá ń pèrún lọ́wọ́ àwátá ń gbọ́n pípè ní tí ń pèrún wí náà láti kíni lánàá tọ́ bá débi sallu fi buyutikum bóòlà ó sì wù táwọn náà sọ pé sallu fi buyutikum hmm. tàbá tẹ́ntí ń pèrún bá ti ń pèrún irú tó ń wí ní kẹ́yìn náà sí kẹ́ni tá a bá padà sí bẹ́ẹ̀ ríhùn ajẹ́ sí pé àwọn náà sọ pé sọ ló eléyìn bá ní nínú àwọn ibùsọ̀ tá a tún lọ nínú ètò yìí ó náà ní ibùsọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ àtàdàbírò lè wà píà min al-awbi'a àwọn ọ̀nà àbáyọ fún wa eléyìí ni ibi coronavirus yìí eh, tọ́kàn ìyàwó rẹ̀ ọ̀balẹ̀ tọ́kàn ọkọ ọ̀balẹ̀ hmm. tọ́kàn ọmọ ọ̀balẹ̀ tọ́kàn bàbá ọ̀balẹ̀ hmm. eh, inú àwọn ọ̀nà àbáyọta a ní type méjì hmm. àbí ká pé eh, ìran méjì ìran àkọ́kọ́ alìmọ̀ànàwíyà aṣẹ̀rẹ̀ẹ́yà èyí tó jẹ́ sí pé a máa fi treat a máa fi tọ́jú ara wa ṣùgbọ́n àlérí ó ṣe fi ká máa rí kí kọ̀wà físíkà àárí so nínú ẹ̀ ìkànnà ní ẹlẹ́ẹ̀kejì lè ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti fi èyí táàrí a rẹ̀ hmm. sọ nínú ọ̀rọ̀ kan nígbà kan yí pé tá bá fẹ́ wa ìsàn táàrí àìsàn coronavirus sáàrí ni bí ṣe ń tan fára rẹ̀ fọ́dọ̀ ẹnì kejì kò yé wa hmm. a jẹ́ sí pé oògùn tá a lè lò fún tọ́ dáa jù fún náà ni oògùn táàrí tá hmm. sì gbàgbé ọ lágbára dáadáa ló fi jẹ́ sí pé olùgbọ́ mi alákùnrin kọ́ válù àwọn nǹkan tá a fẹ́ kà yìí dáadáa àwọn ọmọ ogun tá lè fi pàdé ọmọ ogun coronavirus táàrí Hmm. Eh, gẹ́gẹ́ bá àti rí fáírọ́ọ̀sì yìí táàrò náà bó ní ó ṣe jagun pẹ̀lú ẹ̀ ń lọ dájú alákọ̀ọ́kọ́ ọ̀nà ni àtàwùbàtò ìlàlá wọlé tẹ́kọ̀ọ́ ká túbá lọ́sọ́dọ̀ náà hmm. ká máa sí sí òfààrù púpọ̀ hmm. torí pé ká máa ní a máa ti aburú lọ fún yà eh, gẹ́gẹ́ bó jẹ́ pé tọba dẹ́sẹ̀ ńlá tó ga òkè tó bá ní mo túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì parẹ́ fún bẹ́ẹ̀ náà ni tọba túbá lọ sọ́dọ̀ ọlọ́run gbà tí mo sí bàbá dé ọlọ́run sì mú sí bàyẹn kò fún tọ́tọ̀ láǹfà láyà 33 ọlọ́run bá sọ fún wa ma kana Allahu liyu'adhibahum wa anta fihim wa ma kana Allahu liyu'adhibahum wa anta fihim wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun and Allah will not punish them while you Muhammad sallallahu alaihi wasallam are among them nor will he punish them while they seek Allah's forgiveness bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá sọ pé ọmọ kẹrin láwọlé àzíbà hù ọlọ́wọ́ bá wọ́n ní fíyà jẹ wọn tí wà náà ìbá ti mẹ́lá rẹ̀ wọn torí pé ọmọ ti dáwà ẹjá fún bẹ́ẹ̀ ni nǹkan mẹ́mẹ́ ìtajà àbọ̀ síbi dáná wà máa kánà lọ́hù mú àzíbà hù ọba wò ní jẹ́ mú àzíbà Allah will not punish them. Ọlọ́run ní ni ò ní fìyà jẹ yín, wa hum yastaghfirun. Why they seek Allah's forgiveness? Tẹ́ ẹ bá ti ń tọrọ àforíjì, tẹ́ ẹ bá ti wọ́n fún ọ̀rẹ́. Ìyà ni coronavirus jẹ́, hmm. azabu min Allah. Wallahi. Ẹ jẹ́ ká lọ kún fún istighfar ká máa tọrọ àwọn tá a rí nù tó tọ́ bá ṣe sìkìfàrù bí sìkìfàrù ló sì lè máa bá corona virus ìjà ò lè rí nà rí ìkànnù olùgbọ́ mi múra sí sìkìfàrù ẹlòmí lè mélòó láwà máa ṣe máa ṣe ń gbogbo gbà torí corona virus náà ń já gbogbo gbà yìí bọ́ ọba jókòó sọ pé àṣàfùlọ hmm. tọba jí láàárọ̀ àṣàfùlọ tọba rí ọjọ́ ìrẹnu sẹ́rẹ̀ pé àṣàfùlọ hmm. gbogbo gbàjẹ́ kí sìkìfàrù pọ̀ ẹlẹ́ẹ̀kejì àsọ́dàkà máa ṣe sàárà àkókò rèé àwọn ìlú kan bẹ láyé ní ìsìn sàárà ní ẹ̀sìn báyìí ní ìsìn ẹ̀rú tá a bá láwọn èèyàn tí wọ́n bá wà náà gbà tí wọ́n fáwọn èèyàn àwọn náà lè bẹ̀rẹ̀ láàrin àwọn ṣùgbọ́n àtúnmọ́ bá sì dọ́dọ̀ wá mẹ́bà ìsí kù sí làákàyè tó nǹkan bàbá lọ fẹ́ máa pín nǹkan ní ìsìn wọ́n tún kókòrò láta rọ̀ síwá bọ́ ẹ̀ <laughs> torí pé wọ́n tún dábẹ̀rú tó bá yẹ pé àwọn èèyàn bá lè fún ètò ni tí wọ́n tó tó yẹ sí pé láàrin kíní kálukọ́ kà máa gbé tiẹ̀ yóò sì máa lọ ẹnìkan ò ní gbé sí ọ̀gá fún ẹ ló gbé nǹkan tó máa lọ ìbámọ̀ dára púpọ̀ àwọn ìlú ńláńlá kan bẹ̀rẹ̀ jẹ́ sí pé ní ìsìn ẹnìkan kọlù mi ó àwọn ti rí nǹkan bíi twenty billion naira nàìjíríà jọ ní kọ́ńtì kan àwọn òsìfísì láàrin ọ̀sẹ̀ kan náà wọ́n kó wọ̀nyẹn jọ láàrin àwọn èèyàn wọn láwọn wọn ń sọ òfin ẹni tí ń fáwọn èèyàn ní hmm. oúnjẹ oògùn oúnjẹ oògùn omi gbogbo nǹkan everything ní fáwọn èèyàn àkókò sàárà nìyí hmm. àsìkò ṣòro báyìí á ti sàárà hmm. kọ̀wá sì tì náà ìwọ náà máa dọ́gbọ́n sí lábẹ́nú ní kọ̀ọ̀kan náà máa ṣe nítorí olè fi wo coronavirus ẹlẹ́ẹ̀kẹta kama sílọ̀ dáadáa alẹ́kẹsàrù ní ọ̀tọ̀ àti ẹlẹ́ẹ̀kẹrin kama kama àtikárù wa dáadáa hmm. pàápàá jùlọ àtikárù àárọ̀ àtikárù ọ̀sán àtikárù rọ̀lẹ́ àtikárù abáfẹ́ jáde nílé abáfẹ́ sùn gbogbo àwọn àtikárù ọ̀rọ̀ yìí kama jùlọ dáadáa ẹlẹ́ẹ̀kẹrin àtàwákùrù àlọ́lọ́ agbára tọ́lọ́wọ́ رغض بكل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون ما وي حسبي الله بدادا حسبي الله ونعم حسبي الله ونعم الوكيل eléyìn ni àwọn nǹkan èlò tá a lè máa lò láti fi kojú corona virus tá a fojú rí nínú àwọn nǹkan tá a máa ń lò tá a fojú rí nínú ṣẹ̀ríà òun náà ni kama kikurani kùránì wa èyí tó bá màkà màkà hmm. èyí tó bá màkà sámàkà sámàkà kò sí pé ààyè báyìí ni ọkà ìbáyìí ni ọmọkà hmm. tó bá láti sí sámàkà nì kí lọ ń kà mọ́ka kùránì tó bá ti ń kà máa gbà pé coronavirus ò ní sí wọ́ hmm. sọ́tù Yunus àyà 57 ọlọ́mọba sọ pé àlè kùránì fáwọn ni قل يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين ṣúlátù Yunus àyà 57 wà ṣífà òun lè máa fi sudur ọlọ́ni alùkùránì tẹ́wọ́n ni àwòsàn lọ́jẹ́ tún ti ń bẹ nínú ọkàn nínú hmm. àyà nínú àyà ọkàn láti hmm. wọ́n ní tí ìyàbá ní coronavirus ẹ̀jẹ̀ rẹ̀ náà wọ́n sì kíni wọ́n tẹ́sítò ẹ̀jẹ̀ rẹ̀ níbo tí ń pọ̀m̀pọ̀ ara rẹ̀ ibi náà ọkàn náà ni àyà náà lọ́wà alùkùránì yóò fọ̀ ọmọ mẹ́ bẹ́ẹ̀ náà ní fòsílà 44 ربط بكل هو للذين آمنوا هدى وشفاء قل هو للذين آمنوا هدى وشفاء من صوت الإسراء علم بطل ومنزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين Wàlá yazidu az-zalimina illa khasara. Nínú àwọn nǹkan tó yẹ ká lò náà ni oyin, máa lo oyin. Hmm. Eh, oyin Anytime tó bá ti bí mo fẹ́ lò láti pé kọ́nà wọn fi dáàbò bò mí kó ń bí kíni níbi àìsàn tó bá ti mú ara ìwòsàn náà ní Suratu Nahl àyà 69 ọlọ́run bá sọ pé ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء ó tó bá náà ó ní fíhì ṣífà olínà fíhì ṣífà olínà alùpáà ní ṣífáù ṣífáù ni oyin jẹ́ ṣífà bẹ́ẹ̀ náà ni zamzam náà àwọn kan tá gbọ́dọ̀ mọ̀ tó bá ti ní zamzam sára máa bá pé ọ̀rọ̀ máa tọ́lá gan kò wà lọ́dọ̀ wa àbílẹ̀bù tó ń kan lọ́dọ̀ wa mm. lọ rà á tó bá mà tó bá yípa tó trọ́ọ̀sì ní afẹ́ tà fún ọ mm. bá ní ọ̀rọ̀ àmọ́ tọ́lá ní mm. anábì ní máa zamzam lè máa ṣórí bá láhù. máa zamzam lè máa ṣórí bá láhù. Ah, ní ta bá mú mi zamzam fún ṣé ta bá ara náà yóò ṣe kí ni ni ọ wọ́n máa mú pé ìwọ ọlọ́run mo fi zamzam yìí mo mú torí kí coronavirus kọ́ mọ́ bá ṣe kí kan tá a gbọ́dọ̀ lò ti ṣẹ̀rí àìsílámù mú wa tánàbí sára ìfọ̀n àdàgásílẹ̀ yàdẹ́yìn máa fọwọ́ rẹ lóòrèkóòrè máa fọwọ́ rẹ lóòrèkóòrè eh, ìtaáfọ̀ gan náà àwọn àwọn sọpọ̀ àwọn mùsùlùmí ọlọ́run ti fún atẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. eh, ọ̀fọwọ́ rẹ ẹ̀ márùn lọ́sàlùwàlá lójúmọ́ ó kéré tán àbí náà ẹ̀ẹ̀mẹ́ta sí lọ́fọ̀ one five times three kẹ́nu fifteen ẹ̀tọ̀ sí mi fífọ̀ nọ́wà hmm. fifteen times lọ́fọ̀wọ́ rẹ̀ lásán ní mùsùlùmí òdodo ànábì tó kọ́ abátún ti fọ̀ tó jẹ́ sí pé ó tún dáa ju ìjẹ́ ń kọ́ àwọn èèyàn lọ hmm. àwọn ìta bá fẹ́ sàrọ̀ bá fẹ́ fọwọ́ rẹ̀ wọ́n ní tàkìlílẹ̀ àlàsọ̀ ọ̀bẹ̀ àwọn ní ká ya wọn ní káọ̀ nínú àwọn onímọ̀ kan sọ pé ọ̀ràn yẹn ní ọgbọ́dọ̀ má ya ìka rẹ̀ ọgbọ́dọ̀ hmm. ya ọmọ ní ká rẹ̀ ẹ̀wùsẹ̀rẹ̀ àbòsídà tó bá ní ìyọ̀n bá ní istinshaq wọ́n tún ní ká máa fún fún mú wa hmm. àwọn onímọ̀ òde òní náà sọ bẹ́ẹ̀ pé ká máa fún fún mú wa kí fáírọ̀sì má sí mú wa nínú Islam ìta ń fi ní ojúmọ́ ọkọjá 20 ìta bá ní ìṣẹ̀jì lójú oorun bẹ̀ ìgbà àwọn ìṣẹ̀tì máa lọ àlá ń bẹ̀ hmm. wọ́n tún ní ká máa yọ ọlọ́wà sùkùsùkùsùkùsùkù àwọn alá ní àlèmọ̀mọ́bọ̀ eh, ẹ̀ẹ̀mẹ́ta láti lórí àlùwàlá kọ̀ọ̀kan wọ́n náà mọ̀kútọ́ bá bomi sẹ́nu mọ́dọ̀ wọ́n náà wí bẹ́ẹ̀ wọ́n náà wí wọ́n ní wọ́n ló kọ mọ́dọ̀ ni wọ́n mú látara bí ẹ̀kẹ́ rẹ̀ ṣe ń mú nígbà tó fún mi sẹ́rẹ́ hmm, mọ́dọ̀ eh, ọkọ̀ ọ̀sẹ̀ lọ́wọ́ eh, mọ́dọ̀ eh, inú sẹ̀rí àlọ́wà àwọn dókítọ̀sì wọ́n ní ká máa fi omi yọ ẹnu wa kama ṣe ṣùkùṣùkù báyìí ànábì ti kọ́ wa lélẹ̀ ìṣẹ́ inú àwọn kan tá tún gbọ́dọ̀ lò náà ní pé ká máa bo imú wa wá wò ìtọ́lọ ń fún àwa mùsùlùmí ọwá kọjá ká bo mú lásán Suratul Ahzab à ní tàlá ìyá bẹ́ẹ̀ Suratul Ahzab àyà 59 ọlọ́mọ bá sọ́nà àyà 59 pé yá ayò ànábì wà ànábì kul li azwajika sọ fáwọn ìyàwó rẹ̀ wà banatika àtàwọn ọmọ rẹ̀ ni mo protect àti gbogbo obìnrin ni mo protect يدنين عليهن من جلابيبهن يدنين عليهن من جلابيبهن ọ̀rọ̀ ni ẹbójú ẹbómú yín ẹbúra gbogbo ara yín ẹ̀dẹ̀lẹ́ha àwọn èèyàn wá dẹ̀lẹ́ha àpàpàndódó káàkiri gbogbo báyìí ẹlẹ́ha ìwọ ẹlẹ́ha tó ń gbọ́ yọ bó tí ń gbọ́ mi tí ní coronavirus tàkà rẹ̀ dà ń ní ọgbà gbogbo ìwọ ti múra jà àwọn dókítà lọ́ntì. kódà èyí táwọn dókítà ògbò ìwọ tún bò ìwọ tún wọ sọ́ọ̀kì ṣàbí ó tún wọ glove sọ́wọ́ níbo ni ó wà àgbà náà ti lọ́ra ọ̀nà ẹlẹ́hà. àyíká ń bẹ́ ń bí ayà yẹn wá pè mí sákìsì nígbà tí mò ń kà lọ ní sóní dáríkà adínà ń yọ ọ̀rọ̀ fúnà. dáríkà adínà ń yọ ọ̀rọ̀ fúnà fàlàyé fàláyò zẹ́yìn ní gan ni olópè mi sákèjì fàláyò zẹ́yìn ọlọ́run ní tẹ́ bá ti wọ hijab ń jẹ̀lẹ̀ báàbù ohun ní sákàkùn ní jẹ́ ti ajẹ́ pé ara sùsánì coronavirus wọ́n òun náà wọ́bẹ̀ fàláyò ọ̀dáyìn ẹlẹ́ha ẹlẹ́ha ẹlẹ́ha ẹmẹ́lú mọ́ pé ẹ̀mẹ́ta ni ìwọ àti coronavirus ẹ̀yìn kọ́ kò lè tẹ́lẹ̀ tọ́bá wọ́sọ̀ rẹ̀ wàkánà lọ́wọ́ fúrọ̀ nínú àwọn ẹ̀kọ́ tánà bí tún kọ́ wa tó jẹ́ súnà onírin pé kájínà tàláìsàn ẹjẹ́ bá ti gbọ́ ìgbé fírra minal majzum kama tafirru minal asad níparí lẹ́kṣọ̀ yà ní sàráyì mọ́pẹ̀wà padà sí pé gbogbo nǹkan tí àwọn minister of health tí a bá ń kéde fún Áfíríkà sí tí wọ́n bá ní ká lò ẹ̀jẹ̀ ká lò káwá kú tọ̀hún wọ́n tì hìn àwọn tọ̀hún àwọn tí èsì mùsùlùmí tọ̀hún nìkan ni wọ́n ní wọn ò ní tì hìn ìwọ mùsùlùmí onítọ̀hún wọ́n tún wá ní kó tún wá máa lo tì hìn náà hmm. ká gba ìmọ̀ràn tí wọ́n wá fún ẹsẹ̀ báyìí o ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ọlọ́run والجنون والجذام ومن سيء الأسقام